bọ iṣẹ́ ẹ mú. ta ló fẹ́ ṣàmì torí ọlọ́run ta ló lé mi ta ló lé mi ah Saamu Alájọ episode one two three is on OAP TV right now eh, the episode three is on OAP showing right now the link the link in my bow. Yeah. Àdìọ́dún àti wo one àti wo two àti wo three. ìgbà wo ni four fẹ́ jáde. ó máa jáde ní friday yìí friday ló máa jáde òun ah, ló máa jáde yé. níbo la máa wò ó. a máa wò lórí OMB OMB TV líkì wa bá omi iṣẹ́ tó rẹ̀ lè ṣe padà lébi ẹjọ́ ah, hundred percent eh? orí ẹja mi ni wọ́n lọ fàdà hàn lẹ́mọ́ mi. Eh, mo lè fàdà hàn lẹ́mọ́ yín náà àgbàdo àdèdè tèmi yóò ti fọ́ nǹkan àwọn orí ẹ̀ ò pé ọjà kẹ́lẹ́ jọ. ẹni sì fọjà re. have you seen Saamu Alajo. Saamu Alajo the series. Saamu Alajo. Saamu Alajo the series. Saamu Alajo is now showing on OAFP YouTube channel. OAFP OAFP. BTV. Odunlade Adekola Films Production. Go and subscribe to OAFP TV. Please subscribe to OAFP TV on YouTube. I'll tell you why. I'm actually excited for a reason, not for nothing. Um, have you seen Sam I know some people like, ah, what's a movie? What's a movie? Now it's showing as a series. There is a continuous, like a continuous movie. It's showing on OAFP TV by your wonderful, super, hilarious. I don't even know how to how describe it. Gbogbo ẹ Odunlade Adekola. And uh, you guys need to go to YouTube Live now, subscribe, and so like when you are going to watch the movie, hold your handkerchief. It's not as if you cry, oh, as in you'll be laughing and you'll be tearing up. You need to wipe your <laughs> tears and thank me later. Go and subscribe, oh, oh, eh fptv. Mm, <clears throat> na so na so na so na so na so oh you dey look me if you dey look me who me i go look now okay i remain kevin ikeduba an hollywood actor popularly known as kevin o'clock but now i'm now pastor kevin because god has arrested me why am i saying all this oafp oafp tv please subscribe to that channel I'm my own boy I odunlade adekola na igeta una no do matter na entertainment galore all the way you can watch samuel alajo episode one two three four till all the episodes will come OFP TV. Subscribe, Kevin O'Clock News. That's what they do. This jam sweet. Mm. Mm. Hi, my people. Samuel Alajo, the series is now showing on OAFP TV on YouTube channel. That's Odun Adekola Films Television. It's on YouTube channel every Friday. It's a series, hilarious episodes. Watch it. Get on YouTube and watch it on OAFP TV channel. Samuel Alajo. I'm going to watch out for more episodes. I already watched episode 1, episode 2. I'm sure three, four, five, six, seven, eight, nine, ten is coming. Watch out. Hi guys. Happy new month. I pray this new one turns out to be more fruitful and fulfilling than the previous one. September shall obey. September obey. September obey. It shall obey me. It shall obey you. It shall obey all our family members. All the things you want all your aspirations shall be met by God's grace. Here's the quick one before I leave. I want you all to go to YouTube to watch this hilarious comedy series by De Adekola Samuel Ajo. It's showing now on YouTube, and the good thing is it's for free. Just hit the button, you know, and you start watching. Egbomi, Michelle Ashe, congratulations on this one. So, guys, run to YouTube channel now. His YouTube channel, OAFP Odunlade Adekola Films Production and watch some other different episodes are there, you know, then it's still gonna upload new episodes pretty soon. Just go watch, you will laugh. You know anything from Odulade Adekola now, you go laugh tire. Well done. Enjoy. Yeah, my name is Jamie Assis, and I want to tell you to go and subscribe to OAFP TV by Odulade Adekola, the boss himself. If you want to enjoy the trending, the most trending comedy now, Samuel Alajo, go and subscribe to OAFP TV. Eh, eh, yes, guys, I'm here to wish you guys a happy new month. And you know what it is? It is the time of the year. But then let's keep that. That's not why I'm here today. I'm here to tell you guys today to please subscribe to OAFP TV on YouTube. Subscribe and enjoy comedy series from our very own our daddy our father father odunade so guys please subscribe and keep yourself entertained by watching Samu Alajo this series it is a new month you need to be happy you know you need to to let away all the sadness all the sorrow and how can you do that go to YouTube and subscribe to this beautiful YouTube channel and enjoy the cuts <laughs> See you guys. Yo, yo, yo, yo, yo. You know what I'm saying, my people? When you keep walking, you keep walking. Definitely you get to your destination. You know what I'm saying? Samuel Alaja is now showing an OAFP YouTube channel. Episode 1, 2, 3. Now go to YouTube channel, subscribe to OAFP. Yeah, yeah, my brother. How's up, my G? How you doing? I'm cool, man. just get the fuck from him. Yo. You know what I'm saying? It's your boy Rosé, and I rep OAFP. You want to watch this? Go to OAFP TV right on YouTube. You're going to watch it. Samalaji one, two, three. You know what I'm saying? It's your boy Rose. Oh happy. We, stand, to achieve. Ẹ rántí ojú mi nígbà tí wọ́n gbá yín lójú ní junction tẹ́nìyẹn tì yín bọ́lẹ̀ bàbá yẹn níkùn ba ikùn ẹ̀ tóbi báyìí mi mọ́ tẹ́ ń ṣe lọ́dọ̀ ẹ̀ mi mọ́ tó ṣẹlẹ̀ bóyá ń nù yín náà lẹ sọ pé bébì bó ń lù yín lẹ́yìn sọ pé bébì orí ibi tẹ́ jókòó sí olèbìtì dráìfù mọ́tò pure water. excuse me láìláìláìlá o láìláìláìlá o láìláìláìlá o láìláìláìlá o láìlá ọ̀gá wa ìdè mo fẹ́ràn tọ̀ yé yé yé yé yé yé orí ọ̀gá ẹ sọ fún mi kọ́ ẹ máa wá síwájú mi ẹ máa wá síwájú mi mo lè rí kíní kan tó ń kọ́ ọmọ